àwọn ṣàkàdá rẹ̀ àti gbogbo ẹni bá tẹ̀lé láàrin òjíṣẹ́ láàrin àpapọ̀ láàrin àpẹẹrẹ ọ̀nà tí tí ó máa jẹ ọ̀rẹ́ lórí àtìyáàrọ̀. lẹ́yìn náà àbí èèyàn bá fẹ́ bí láti lè pé òun fẹ́ bí kì í ṣe àwọn ìtàkọ̀ kan. èèyàn gbọ́dọ̀ wá tán sí kó tó wá tán sí lórí ìtàkùn ṣe fún tọ́lá ìrọ̀kùn ṣe ẹni tí ká túnbò pé ó wá wọ bá gbẹ̀ owó ayọ̀ ìwọ̀n sórí wá ní ọjọ́ tó lọ láti gbọ́dọ̀ tó ti gbòòrò èdè ó ti jáde ń parí rẹ̀ láì dé pàtó sára a lè gbé yóò padà tàbí ẹni tó ń kò sí ra rẹ̀ ọlọ́pọ̀jà ń kò sí ra rẹ̀ ìsìnkú bá ti máa kẹ́lú láti fún ní gbogbo ilé àgbọ̀rọ̀ náà fi kíkí gbogbo àwọn ọlọ́pàá bá ti rí gbogbo àgbọ̀rọ̀ bá wọ́n ṣàpọ́lé gbogbo àwọn bàbá bàbá bàbá dékàlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lòkò rẹ̀ lórí. Àwọn tó ṣe pé wọ́n bọ̀ wọ́n máa gbọ́ sàánà, ó náà tó gbé lọ sí àwọn ọkùnrin àti bọ́ọ̀ lórí. Bóò làwọn sì wá gbé sàwá ní mọ ibi lọ́lọ́pàá bá gbé wọn sí. Bàbá wa tí wọ́n jẹ́ kó bá wa ṣàlékún ọ̀nà fún yín àdékún àpọ́nlé ọlọ́wọ́ ṣàbáwá sí fún yín o àpọ́nlé tó ń bẹ ku, yín ọlọ́wọ́ ti yọkù lára yín o ọlọ́wọ́ bá wa ṣàlékún rẹ̀ kó bá wa ṣàlékún ọ̀nà kó bá wa ṣàlékún ọ̀nà gbogbo àwọn ìfọ́ àwa tí wọ́n wá ń bẹ̀rẹ̀ kálẹ̀ ẹni kiri bá wá ní ìgbà wá dárúkọ ọmọ ní ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan gbogbo òjòkó ní padà wá rẹ̀ pé ṣe bá ní ìwọ̀n kan lọ ìfẹ́tẹ́lẹ̀ ní ìwọ̀n kan lọ tó wá fi gbogbo àkókò sùn mo ṣe rò bàbá wa gbàlagbà wọ́n ní wọ́n náà láwẹ̀ wọ́n ní jọ ṣe ìyá bá ti gba omi láti orí jídà ṣùgbọ́n omi náà gbà ṣọ̀nà gbogbo tí ó bá yẹ gbogbo gbogbo ẹni tó bá ṣe pé ẹ̀tọ́ ni wọ̀ sí ní lọ́rùn mi tí mi ò gbọ́dọ̀ mọ́kì ní gbogbo yìí padà kò bá bá ń káwọn náà bá fi wò pé mo ti kí àwọn náà ó dà tí wọ́n bá ṣe lérò pé ó kí àwọn náà àwọn táwà àbáàkì tí wọ́n dájú ètò ọlọ́rọ̀ ṣàbáwà tí wọ́n lẹ́sùn lórí ọlọ́rọ̀ ṣàlékún dáadáa wọn bá ṣàlékún àpọ́lé wọn gbogbo àpọ́lé tí wọ́n ṣe tí mo jẹ́ lérò pé ìfẹ́ sí ìṣàbù ẹ̀gan ọlọ́dá ọba tó ní kíkò gbogbo ọwá pọ̀ báyìí agbẹ́lọ́wọ́ bá o ọlọ́mọ ṣàjá tó pàdé ara wa báyìí tàbíwọ ọgbà ìdẹ́lù orílẹ̀ náà máa gbẹ̀mí yé òṣèdèkè wọ́sọ́lẹ̀ṣẹ́ ìṣòkàdá wàhásùn àbúlá ìkàrà fẹ́ pa. nígbà tó kí gbogbo àwọn àwọn àlùfáà wa ní ìpìlẹ̀ ní káàkiri kọ́mọ̀ bínú pé gbóná kékeré náà ló gbèdé wọn. àwọn bàbá tí wọ́n jẹ́ oníkan òde tí wọ́n jẹ́ bàbá ìyàwó àlùfáà wa àìmọ́ máa pé ìkàlẹ̀ tí wọ́n lóye ó ti yàtọ̀ sí ìkàlẹ̀ ajáàpá ó ti fi ìkàlẹ̀ àwọn bàbá ìgbàlẹ̀ òbí ẹ̀ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa ṣe ilé ìwọ́lá àkọ́kọ́ ilé ìṣìgbọ́lẹ̀ méjì gbogbo èyí dẹ̀ ti ń ṣe àgbáríta wọ gbogbo ilé náà ti ọlọ́run jẹ kátàkùnjẹ tó gbogbo àwọn àgbà wa ni wọ́n ti fi ọmọ lọ́dọ̀ nínú yíò pé ẹgbẹ́ wọn lára apá Eh, àwọn àtúwà tí wọ́n ti bẹ̀rẹ̀ lórí láwọn ọkọ̀ ọmọ ilẹ̀ yìí ń tó pé ápá láwọn ọkọ̀ ọmọ nínú ẹ̀lẹ́ ti dáadáa wọ́n ọ̀nà dáadáa tó kù lẹ́ẹ̀dọ̀ ọ̀pọ̀ ṣàtàkà ní òrèlé àtúwà ọkọ̀ ìyàwó òkè àwọn náà irú ọjọ́ ìdí nínú ìtẹ̀gbésí ayé ọjọ́ ló mọ́ jẹ́ ọjọ́ ẹ̀ṣà ọjọ́ tí ti mọ́ tó ní lọ́nà gbogbo ẹjọ́nà bá ní pọ́jọ́ ìgbàra yìí ọjọ́ ìdí ọlọ́run nílẹ̀ ní pàtàkó ìtẹ̀dáadáa lẹ́gbọ̀n ní pàtàkó òṣìṣẹ́ ayé ọjọ́ tí lọ kò sì sí tuntun ọ̀ká tètè lẹ́sọ gbogbo kọjá pé ó kàn wọ ọmọ ìyàwó pé àgbáṣẹ́mi náà wọ́n gbọ́ wá sí wọn ẹ̀sàjẹ́ kan wá sí ìdòkó ìwà ìlà mo ní ṣe ṣe láàrùn fún wọn ni pé ọdún nítòkú àwọn àgbà ní àwọn àgbàlagbà sì pọ̀ bẹ́ ẹjẹ́ àgbà tí ó pẹ̀lú gbogbo àwọn àgbà àwọn tí wọ́n wà ní àwọn àgbà lọ ni rán gbogbo àwọn náà pé àwọn sáàkàtẹ́ ibi ní

ìgbéyàwó ọjọ́ òkúrò. Ìkánúwà wa bá ìwọ̀n ti lọ observation ní olóṣọ́ lọ́rọ̀ ìpínlẹ̀ wọ́n wọ́n láàkà kí aláṣà fi ẹ̀sà. Oníṣọ́ bá ń bẹ̀rẹ̀ ọ̀tẹ́jà ti láyé àwọn àwọn ẹ̀kúnkú rẹ̀ wọ́n kí èkó sí lára. Àwọn gbẹ́ kòtò, àwọn gbé bèbí iṣu lè lè ṣokúnmọ́. Oníṣọ́ ti kọjá dáàbò ṣokúnlé lórí kí sì ni òjẹ́ ó lè sọ fún ìyóò náà dára ti lẹ́ni bá kú in tó bá ti ní ọ̀dọ̀ bá jẹ́ ẹ̀rọ ọkọ̀ ó balẹ̀ pé tó má ti pé dáadáa ló ṣe kò sí bí ó bá pàdé ilẹ̀ tó kọjá dáadáa tó bá ìṣẹ́ṣẹ́ lágbúrú ní ọ̀nà rẹ̀ sábẹ́ pé ìbẹ́ a jẹ́ pé lágbúrú tàà tó ń sọ fún láyé pé mọ́ta burú pẹ́jú ìgbọ́ èé kó lọ lè jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ afáfáà ní àwọn tí mọ́ ń pè mí lẹ́fún mi pé pàtàkì lẹ́rìn amúkí alẹ́lẹ́kùn tẹ̀sọ̀ ìgbìyànjú ó jẹ́ méjì mọ́rin tí mọ́ ṣùgbọ́n ẹ̀yà ara ní mọ́rin tó mọ́rẹ̀ nìyí ẹ̀yà ara ní mọ́rin tó mọ́rẹ̀ nìyí ẹni pé gbogbo wọn ṣùgbọ́n àríkọ̀ ẹ̀kọ́jọ̀ náà ó ní ẹkú tí wọ́n mọ́ ń pa ní ìbọn ṣe bá rí ẹ̀ ń lọ́pọ̀ abẹ́rẹ́ tí ó níyàwó ó lẹ́kú lè mọ́ sọ pé ọjà òkùnkùn lọ́fẹ́ lọ nígbà yìí ìgbéyàwó ó jẹ́ méjì débi pé mo jẹ́ mi rí kò sọ pé ìyàwó rẹ̀ mo máa pàdé obìnrin jọ mọ́ rẹ̀ tá a kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ tó jáde nínú ilé rẹ̀ kò túmọ̀ sí pé jọ tí ó bá pàdé ọkọ ọkọ rẹ̀ ló pàdé ayétawà ìmẹ́lá aṣírẹ́ni tí ń sàgbàbọ̀ ìyàwó ayétawà ìmẹ́lá aṣírẹ́ni tí ń sàgbàbọ̀ ọkọ tí wọ́n ni pọ́nọ̀rọ̀ ilé títí dáadó òsì ọkọ̀ fẹ́ ọlọ́pàá ti wọ́n ẹgbẹ́ rẹ̀ wọ́n ni bọ́mọkùnrin náà

torí pé ẹni àwọn tó súnmọ́ wọ́n mọ̀ ní ah, ọkùnrin yìí sì wá dáa àwọn tó súnmọ́ ìyàwó mọ̀ ní obìnrin yìí sì wá dáa àmọ́ báwọn ní kí ìbá ti ń gbé pọ̀ pọ̀ sí gbọ́ra wọn ní gbogbo ìtọ́ mọ̀ rí tòló wọ́n mọ̀ rí ayọ̀ nínú ìgbésí ayé tí wọn àwọn sì mọ̀ ṣe tí wọ́n bá ìgbà náà sì mọ̀ pé àwọn ọmọ àmọ́ ìṣòro pé àbí wọ́n ṣàtìwájú ìdí ìyẹn làbá àti sọ pé wà lákẹ́ náà ní àbùkí alàìkúntẹ̀sẹ̀ òfin lóbi tẹ́mi ó bá sunkún ẹnibẹ́ níyàwó mọ́ sunkún lé lórí ẹnibẹ́ lọ́kọ ọ̀rọ̀ rẹ̀ parí lẹ́kún torí pé ọkọ yàtọ̀ sẹ́ni tí ń lọ́nu sàárè ẹni lọ́nu sàárè iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ọgbọ̀ bá pàdé ẹni lọ́kọ tí ńláya kò nẹ́sẹ̀sì ìfọ́ bá ṣe ọwọ́ rẹ̀ pàdé ìyá mọ́ sí nǹkan gbé ìyọ́kọ̀mọ́jà sí gbé ìpàwà lọ́wọ́ tó bàwà ọmọ ìṣẹ́ ìgbéyàwó tún والله النبوة محمد صلى الله عليه وسلم النبي الدنيا متاع النبي في علاقة تنبيه إكتاب القليل أما وخير متاعها المرأة الصالحة أربعة سنين تعالوا تعجبوا إذا لم تروا الواجب بالأمر ممرأة تنبيه النبي المرأة الصالحة Ìjọ́ lọ́pùn ní bá ní obìnrin rí níyàwó, ah, ah, ó mọ̀ ìpòdìrò. Ìyàwó rí, ìyàwó dùnú, ìyàwó tó ṣe pé bọ́ ọba jáde lé kù rẹ̀, gbogbo bí ọba wà ẹ̀mí ìrí òbí sí bẹ́ẹ̀, àbí ọba tó dé tó pọ̀bá tó délé ni. Bọ́ ọba ń bẹ nínú ilé, inú yóò sì mọ́ pé ibo ní ò wù ọ̀nà mọ́, àbíkọ́ wà nínú ilé. Nínú ní ò ní wú ọ̀rọ̀ nìkan kọ́, yóò tún wọ́n wọ́n pé bí ọba ti jòkó sí àfikún lọ jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ìyẹn tí yàwó nínú rẹ̀. Ọlọ́run ní ya ṣìyàwó ní gbogbo ẹni tó bá ṣìyàwó pé èyí ọlọ́dá kò mọ́ta fún wọn. Àfá, inú ilé ò máa gbóná, òjò ò máa gbóná. Bó bá ṣe lè tásìkò àti lọ lébá tó bá ìjókòó ṣe lóbà ní jẹ́rí ọba ní ṣúgbọ́n tí à mẹ́rin lọ yìí kò má tí mo tó lọ ìdé lálódé tó tó ló mọ tó tó orí kó tó kù dé láàárọ̀ ìwọ ní òkú ṣẹlẹ̀ gbà tó bá délé lálẹ́ kó mọ́ ìdùnnú ní kí bọ́ọ̀lù oríṣìí ní ti kẹwọ́ ojú bóòlù kẹrí pé yàwó ní ló kẹ tó ń pè kẹsùmọ́ rẹ̀ ní pé ṣe tó súnmọ́ ní pé kó sáàbẹ̀ sọ̀rọ̀ tí ó dùn nínú àwọn ọmọdé arígbà ló jẹ́ ayé kéyàn wá ní kọ́ ìyàwó rẹ̀ tẹ́lú ó sì máa bàyà gbé ẹ̀rọ̀ túnmọ̀ rẹ̀ ní bá gbé kọ́ọ̀dù ní ṣe tó máa mẹ́pẹ̀ tó mẹ́wọ́ nígbà nínú àgọ́rọ̀ ìgbàgbọ́ sílé àfáwà kọ̀yàwó àti fẹ́yàwó àìsàndùnlá àmọ́jọ́ lè àfọwọ́bà náà bẹ̀rẹ̀ àdánwò àtọ̀dọ̀ ọlọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ àmọ́ yìí tàbí rí ṣùgbọ́n ìwé àtọwọ́wà pọ̀. àwọn bàbá wa ni wọ́n ṣòfò ìjẹba bèèrè ọdún tí àwọn ilé ìṣìdáwọn ìyàwó àwọn ìyá wa tí ó bẹ́ẹ̀lé wọn nígbà ta ọgbọ̀n ọdún ẹgbọ̀n ogójì ọdún tí mo ti bẹ́ yàwó mi ni ẹ̀ sì ní gbọ̀ kankan láàrin wọn. èé ṣe àwa táwa dé lónìí ọgọ́rọ̀ àwa táwa ń dé lónìí má lè tu ọgbọ̀n pọ́dún méjì mọ́ ìlú ọgbọ̀n pọ́dún márùn-ún kó dáà tí ó bẹ́ẹ̀ mọ́ pọ́dún kan mọ́ àwọn tí ń gbé àwọn olóṣù mẹ́ta tí ń tú ní tẹbá padà wá gbé ẹjọ́ òṣì tí wọ́n mọ̀ ẹrù náà ẹwà òkú tẹ́nu mọ́ tó ṣẹlẹ̀ jẹ́ ti túká náà sí ìgbéyàwó tó yẹ kó jẹ́ ìgbàmù kó yẹ kó jẹ́ ìgbẹ̀sùn àwọn aṣọ́ ìgbéra náà rẹ̀ aláwọ̀ ọkọ̀ ẹ̀wọ̀ ìtẹ́tẹ̀ ńlá àti ìbẹ̀rẹ̀ tẹ́tẹ̀ mọ́ ọlọ́pàá náà rẹ̀ àmọ́ ọlọ́ọ̀lọ́ bàbá tó bí ọmọ rẹ̀ wọ́n mọ wàhálà ti pẹ́túrà lọ lé ìgbé ti pẹ́túrà lọ lé kéwú wàhálà ìbẹ̀rù ọlọ́run lẹ́sìn bá lò láàrin erítò ní bàbá òbí dúró pé alhamdulillah tẹ́lí bí a ṣe lọ́dí ẹja pọ̀pọ̀ náà ò oníkálukú fẹ́yàwó sọ yóò wá sí pé a ti tò dé gbogbo ṣàlọ́wọ́ ó kú bá bá ẹ̀rù tí ó bọ̀ ọba láyé wà ní ìbọ̀ níwọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run akọ́nà ọlọ́run ló wà ní ó fi yí nínú ọjọ́ ìdàmì kìláàbà olọmọdé yìí náà mú ní ìgbésẹ̀lẹ̀ ìlú mi ọlọ́run ọlọ́run ṣáàbù wọn ṣáà olúwa ní ní àbújáàbù kọlu àmúnà ààrẹ fìtá bí máa bọ́ bọ́ lọ́wọ́

àṣẹjẹ yóò máa jára gbogbo ìfúnnùgbò pẹ̀lú ó wà ní ìyẹn tí kọ́ bọ́lẹ̀ rí jọ́dá rò wà nígbà àǹfà fún ìpẹ̀ àgbàgbé àti pẹ̀lú ẹ̀bà náà pẹ̀lú ẹgbẹ̀rẹ̀ ọmọdé in tó wà jẹ́ kí ẹni náà ẹni náà gbà ẹ̀gbọ́n wà sí ẹgbà oúnjẹ ní ìjẹ́ ṣe sọ ẹ̀sìn sọ ìtàṣà wá kí ló bá ń mú ìgbọ̀rùn ìgbọ̀rùn ní ohun aṣọ ọ̀gbọ̀n ní ohun ọgbọ̀rùn ọmọ ìlú wà kódà ọṣẹ tí ó ti máa wẹ̀ ilẹ̀ pùpá ilẹ̀ lẹ́nu kọta tí ó ti máa gé kaná tẹ bá nínú lẹ́gẹ̀ bèèrè pé tó wò ní náà ló ra ilé ìyá kú yóò bá ti tó wò ní ẹwà tó tẹ́tọ́ wọn ikú mọ́ra àmọ́sẹ̀lẹ́lọ́gbọ̀n jíjẹ mú mú àlámọ̀ ní ìgbésí ilé wo yóò mọ̀ ilé bùkátà yìí tó bá bẹ́rẹ̀ ní lọ́wọ́ tó sì ẹ̀rù pẹ̀ á ẹ̀kún bèèrè ọgbọ́n ní èdè náà tẹ́tẹ́ ní ṣọ́pọ̀ sí àṣàgbọ̀n àmì ẹ̀dẹ́kọ́ rí ní primary assignment ẹgbọ́ kó tó kàlù káàkà ìrìn kẹta ní ìṣlá ìyàwó nínú àkọ́kọ́ rẹ̀ kó náà kìlẹ̀ gan bẹ́ẹ̀ táà lọ́rí káàkì lẹ́ndẹ̀ ló máa wáyé àwọn obìnrin gan náà tó wá pa tádó fa kíní òkú rọrùn sí káàkì tó àtàràwọ̀ tó rọrùn kábùkú máa ń ìkátà ọmọ ní nọmbà wán tó tó nínú ẹ̀sìn Islam yìí ìyàwó rẹ̀ nọmbà wán tó tó kan ọmọ rẹ̀ tí a gbọ́dọ̀ lọ́wọ́ wá ọ̀pọ̀pọ̀ àwọn owó tó kí ìyàwó àkọ́kọ́ tó tó kan ọmọ òun ìyàwó ìkátà àjàwó tó tó kan ọmọ ìyàwó òun yóò wá kó wa máa ṣe wàhálà lórí tó kó wá ní mú ìyọ̀ǹda ẹja ṣe bá àwọn ọmọ ìwé ìrìnà ìṣẹ́fẹ́ ìyáṣẹ́ ìgbà lẹ́gbẹ̀ẹ́ ìlànà ìgbẹ̀ẹ́ ìbámu ìgbẹ̀ẹ́ láì ẹjẹ́ bọ́ lọ́dọ̀ ìyàwó ìtàkùn ìdá àbí tí ó bá ọlọ́run máa ṣe ní ìdájá bí àwọn ìyàwó àti ipò ìrìnà ẹ̀yìn náà ti wọ ọwọ́ àtàgbé kanáà lè àbọ́bọ̀ gáwà tẹ́sì pẹ̀lú ọwọ́ bọ́rọ̀ ọ̀rọ̀ tí àwọn tó mọ̀ ẹ̀sọ́ bí tó bá wà tí wọ́n náà pẹ̀lú ọlọ́run látara ọkọ̀ rẹ̀ ní òun ẹni tó rí fún tó kó ìdáwò dé láti àkókò ìkọ ìdámà òkúwà jàdùnà kí wà náà òjì tó bá mọ̀ kan láti jẹ́mìnàwó lálùkì dámà àjẹ́nà rẹ̀ tó wà láàrùn kí àgbàjò bíbẹ̀ tó bèèrè dára wọ́n bá ti bẹ́ tún sí pé ìdájẹ́sẹ̀wọ́ ọlọ́pàá ti ṣẹ̀gbẹ́ ọ̀nà tó ti wọ́n dáadáa lọ́sùjò pé ọlọ́pàá sí àríwá ìrìnlọ́dá dáàbùsù ọlọ́run ìtumọ̀ ọ̀rọ̀ yìí o lè pé obìnrin kan àlẹ́rí pàtàkì gbogbo ọ̀rọ̀ ìwágbọ́rùn ní bá ìyàwó nítorí ìrìnàṣọ́ adánípàdé obìnrin náà wá ní àbátù bá lé ẹ̀sì ìwọ́n tí mo pàdé ìṣẹ́ wọ́n ti bá ní ti mú bà ní wọ́n ní àdárí tí rè tọ́kọ̀ akọ́ ní gbogbo ọkọ̀ ọtí lọ́kọ̀ ọkùnrinlẹ̀ ní bóò lọ tí rí lọ́rọ̀ ọkọ̀ rẹ̀ onílá ààrùn ọlọ́pọ̀ ní omi ẹgbẹ̀ ìyapa tó bá sọ ìdílá bí ìmọ̀ẹ̀lá akẹ̀lẹ̀ wà rẹ̀ ó ní àti sátara tó bá kálì kẹrì ìgbésí pọ̀pọ̀ rẹ̀ ààlọ́bìnrin ọ̀kálì àmọ́jẹ́ tó sọ fún ọ̀rọ̀ náà ṣe dáadáa sọ́kọ̀ rẹ̀ wò Tọ́lọ́pọ̀ rẹ̀ tó ń wo ọ̀nà àti wà ní jẹ́mọ̀ rẹ̀ ọkọ̀ ni, ọ̀nà àti wọlé rẹ̀ ọkọ̀ ni. Ìjẹ́bùdá tí wá ti rẹ̀ láàrín ọ̀rẹ́ nígbọ́n tó bá ti gbé gbé ìjọ́mọ̀ ọkọ̀ rẹ̀ ti pọ̀ta wà. Pé kí tó bá ti tọ́ ọmọ òun náà ti tẹ̀lé náà lọ́wọ́ àjẹ́mọ̀ rẹ̀ ó ìlà ìgbà ṣíọ̀. Ìjọ́ tàbí máa ń tẹ̀lé ọmọ ọkọ̀ òun ni ìjọ́ tó tọ́ bá ní tó tẹ̀wọ̀n lọ́rùn ìta ìṣẹ́lẹ̀.

bàbá ìyàwó ìyá ọkọ ìyá ìyàwó nínú tó tún wá ń láyé lónìí apadà ń rí pé àwọn lọ́kọláya ní ìtàbí gbogbo ẹ̀dà bí ti ń dàbí ń padà ń jọ pé àwọn tí mọ̀lẹ́bí ń dá síbẹ̀ náà kéré nígbà abá ti fún ni lẹ́ran ọlàmọ́ ń sọ gbogbo níbi ẹgbẹ́ ìpínlẹ̀ bá bá ẹgbẹ́ káàpá owó àtàpá ẹjẹ́ máa yẹjú ìṣẹ́ àti wọn ìwọ̀n bá ní ẹgbẹ́ ká máa jẹ gbogbo àwọn ìwọ̀n rẹ̀ ìgbì lọ́pọ̀ láyájọ sópọ̀ sí

obìnrin kan láti gbogbo ọ̀pọ̀ ọmọ rẹ̀ rẹ̀ gbogbo èèyàn bá sọ́rọ̀ onígbò lóhùn ìbẹ̀rún wọ́n bẹ́ ìgbésẹ̀ ní níbi ìkóòlà ọkọ̀ yẹn tó wá ń gbé e torí ń gbé ìrìnàlẹ́ ní mẹ́rin tí ń gbé ìrìnàṣáwò e èèyàn dé ti yóò pé á bóyá náà lè jẹ́ra wọn mọ́ nígbà tí ó fi wá kọ̀ fáàmù pé bóyá làwọn lè fẹ́ra wọn mọ́ ó bá lọ rí ìgbà tí ó sọ pọ̀ ní ẹmọ láwọn òṣèré tí máa ń ṣe nípa àwọn ọmọdé tó bá gbọ́ta ààrùn ah, mo tẹ̀sẹ̀ wá gbàgbé mo lọ́kọ nìyẹn iṣẹ́ ni mo lọ́kọ nínú ilé ni mo lọ́kọ níta sí ah, ìtumọ̀ rẹ̀ tó ọ̀ lọ́kọ nílé tẹ́lẹ̀ ni èyí fún wọn ní ìpẹ́ṣà pé ọkọ òun ò ṣe bí ọkọ ní ilé débi tó ṣe bí ọkọ lóde jọmá ọkọ bóhun àtọ́kọ́ tàkọ́kọ́ tí wọ́n ti sọ padà kò jẹ́ lè kankan mọ́ ń kó ẹrù fún òun ní ọkọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ tó bá gbé ẹ padà sọ́rọ̀ ọ̀pọ̀ àkọ́kọ́ gbogbo àwọn tọ́rọ tí ó ti wọ́n tọ́rọ fún láti lòpọ̀ ẹ̀dẹ̀ fẹ́ra wọn ọba kéèkì láti lò ìrìn àjò tó jọ ìrìn

tó bá ṣe sá tó bá ní òun rẹ̀ kò lẹ́ wọ́n kò lẹ́ ọmọ òun kò lẹ́ tó bá kú wàláhì àbí ọmọ ní òwúrí tó bí kú ṣe bí pọ̀ mí tó padà wá jọ tó bí mọ́sán bẹ́ẹ̀ tọ́mọ ti dàgbà tó ní pọ́mọ ti gbé bá lẹ́yìn ọdún mẹ́gbò ọmọ táàmù ti pọ̀ ọdún mẹ́wàá ẹ̀lú ìgbò òṣìṣí mẹ́ òǹkan kan òdà wọn pọ̀ níkọjá ẹ̀kọ́ káwọn kan máa ń pèrè àwọn mórí kúrò àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ẹ̀mí òun ní ṣùgbọ́n ìgbẹ̀lú tó tọ́kùn ṣẹ̀dá àtúnwò ohun ó padà ìwọ̀nba ni ẹjá máa dá sáàrin wọn mọ́ tí kì ní ìjọ bá ṣẹlẹ̀ ẹ má jẹ́ káwọ́ gbogbo òun ní tán ẹjá gbogbo òun láti lè yanjú ẹ̀ ìjọ náà tó ní ìjọ ṣẹlẹ̀ tí ká wọ́n wà tó tẹ̀lẹ̀ káàkiri nípa ìgbéyàwó wa lè ìyàwó obìnrin ta ṣu pẹ̀lú àgbà tí wọ́n ó padà ṣo lóṣèé pẹ̀lú àgbà ọlọ́run pẹ́lẹ̀ ó tún bí ìṣòkò máa ẹlákùnjá tàbí ìjẹ̀ náà lóòótọ́ ìgbésí ayé lọ́kọ̀láyà èjì ayéte àwọn ìwà ọjọ́ àkọ́bẹ tàbí ṣe ọlọ́run ní bí àbáyé tí ó wà àtàrí ogun ẹ̀rọ ọlọ́pùdà àdúgbò rẹ̀. Èdè máa sọ ní kàgbà pé nínú adùn ìgbéyàwó tó ń gbà ní onílámọ́jà lẹ́kọ̀ọ́ mọ́ta àmọ́jà àbí àwọn àgbàlagbà wọ́n bọ̀ sí ìlú ìgbà ìbọn. Torí pé ní ìgbérú lè sì ní ẹ̀rí ta bá pa wàhálà kan tó ti dá gbogbo tí àwọn ti bí gbogbo ṣe gbogbo ẹ̀ nígbà bá padà bẹ́ rojọ́ láàrin ara wa tá a fẹ́ yẹgbẹ́ gbogbo táà ti jà táà ti bínú àláì àpàdà máa fi ṣe bọ́ọ̀lù. Bàbá ní ọlọ́pọ̀lọ́wọ̀ jẹ́ pé wà ló dáadáa. Bàbá ní torí tí bá sàn súnmùtù gbọ́nà ìgbàgbé ànímọ̀ ìyá ara wa. Abẹ́já ẹjá sọ ọ̀gájọ pariwo díẹ̀ náà, ká ní ìjọba ti yóò bá ẹ̀ṣìn mú kò gbọ́mọlú àgbìmù ó tí wá mọ́ ń ṣe ìjọ ìyàwó wà padà fẹ́ kọ́ sí nínú ọ̀rọ̀ tí bàbá sọ yìí wá sí ìyàwó tó kẹ́yìn òun là ìgbà tó bá pẹ́lú tọ́rọ àwọn ẹ̀sán láti gbogbo ìyàwó ti dọ̀rọ̀ àjẹ́bí àtọ̀rẹ́ ẹ̀rẹ̀kùn ìbọ́jú wà tẹwàrá wọn ọmọ ọ̀tẹ́ wẹrẹ ọmọdún mẹ́ta ọmọdún méjì ó wá wọn

tẹ́rí àríwágájúwá jáde tán òtúṣẹ́ márùn lọ ó túbọ̀ tí wọ́n rẹ̀ nìyàn àà ẹ̀rígbò ẹ̀mọ́ sí dẹ̀nilẹ̀ àti bàbá wágájúwá jáde tán àdájúwá sọ̀rọ̀ lórí tí ìbá sọ lẹ́yìn ọkùnrin tó wọ́n ìrẹ̀sàn ó bẹ́ yí ọgọ́rùn ọpọlọpọ̀ ìsinmòrò ẹ̀wọ̀n pọ̀lọ̀ yínà pọ̀lẹ̀ dára lẹ́jọ́ ní kò ti bẹ̀rẹ̀ nù àrúgbá tí ìbá tó pẹ̀lẹ̀ gbára èyí ẹjẹ́ fojú Ẹjọ́ ń pèsè ọkọ̀ láyà. Ọlọ́dà àwọn wájà pẹ̀lú wa rú. Ní ká ṣe ló lè yìí dé ọlọ́wọ́ ṣàkàwà fún bá ń pàṣẹ. Ọlọ́dà àwọn wájà pàwà fún orí sí. Wọ́n lè dá bá ti òkè ọ̀nà láti máa ṣọ̀gbà rẹ̀. Àwọn bàbá wa sì ti máa àjùbá àkùbà ìgbà tí ó ti tó ń pẹ̀mú. Ìfọ̀nà wájà pàwà fún ọlọ́dà àwọn ọlọ́ba àgbáríkà fún àgbàlagbà aṣèrè inú tí àgbàlá ọ̀tọ̀sọ́ ní àláàrùn wọn pẹ̀lú àgbàbọ́sọ̀ lẹ́ta àlá ìbìrán nígbà àjẹ́kọ́mọdé lè ṣe nù ọlọ́ọ̀bá àtàkùn àgbàríkà fún yí àtàwà àtẹ̀yí bẹ́ẹ̀ sí tájá tí wà láyé láti àmà náà tọ́lọ̀ máa jẹ ipò wà gbogbo àjọ́nà mọ́sítà àtàkùn lẹ́yìn Ọ̀ṣọ́bí ìgbàkùn ọ̀fẹ́ ìrìnà láti ṣe ìpàtàkùn tí wọ́n náà wà bí gbogbo àwọn àgbàlagbà ẹgbẹ̀rẹ̀ mo ti kí wọ́n náà dé ìdẹ̀rẹ̀ ṣáàtàlá ọ̀tánwé أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله